ń sọ̀kalẹ̀ lọ́wọ́ yìí ọlọ́run kó pè ní kẹ fún wa torí kẹfí tí máa jẹ́ kẹ bẹ́ẹ̀ náà ní máa jẹ́ yà ọlọ́run fi jẹ wá yà ọlọ́run fi bà nǹkan ni wá jẹ́ ọlọ́run fi kó pàrọ̀ wá òjò àánú ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ tí bá ṣe ń sọ̀kalẹ̀ àwọn ẹ̀kọ́ kan bẹ tí Islam kọ́ wa ẹlẹ́kọ̀ọ́kọ́ ń bẹ ó ní Allahumma sayyiban náà fi hà nígbà tí báyìí ṣe ń sọ̀kalẹ̀ lọ́wọ́ lẹ́yìn ìgbà náà nígbà tó jọba ẹsẹ̀ dé báyìí ó dáa kéèyàn jẹ́ kí díẹ̀ nú ẹ̀kọ́ kan yàn lára èdè kí yàn bá sínú òjòkójò ọ̀pá yẹn dáadáa mọ̀ ń sọ ṣùgbọ́n àsìkò tó bá ẹsẹ̀ bẹ̀rẹ̀ báyìí ó dáa kéèyàn jẹ́ kí díẹ̀ nú ẹ̀kọ́ kan yàn lára torí pé ẹsẹ̀ ń kún ọlọ́dọ̀ ọlọ́ọ̀ ní ìkẹ́ni tó bá wá rọ̀ ọlọ́run ọmọ ọkọ̀ wa yóò sì kẹrẹ̀ fún wa yóò fi wá ṣe kò ń dáadáa ọ̀kan nínú kí ọlọ́run ọba tó láàrin ga ọba ní alukur'an